وأنذر عشيرتك الأقربين واحفظ جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم الله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 ikowaro je karatu e kanya di suratu shu'ara kanya ne wo titalan anai shu'ara suratu shu'ara sure ki akolo yama kiri ma ka kiri oúnjẹ rí kìí yé ìwọ̀nù mẹ́jọ erigide yi tekno ayi kẹgbẹ́yìn android yẹ gbímú 4 gig 8 gig yìí kìdí àmì dvd mp3 àmì audio vision technology dúk kìyí yóò yẹ ẹlẹ́ àmì kékìjẹ yìí káàyè àbẹ́kì kiri lẹ́tàkì gbèlẹ̀ yóò yálẹ̀ nínú yìí súra tí a kọ̀lá ojímá odù súra dùngbùn ọjọ́ dùnmú súra kìdẹ́ yìí tòdù attract kí attract ọ́ kí ìdìbẹ̀ ọ̀nà wá ibẹ̀ ọ̀nà kì á gbẹ̀lẹ̀ kùránì ẹ̀mí dama qur'an adudu dudu sura biye kurani ngau ka to duwe do ko jone ko wala ya dudu ni sura en bi anya de sura e mu do ka du ko wala mu du sura le to do la wala gina do ro yu yu tabale ni sura de ki sura tu shu'ara fa ya subhanallah sura yẹn sura tó sọ̀rọ̀ sura yìí akọ̀ ló yẹ máa kéré ṣíhìrù eli rẹ̀ ṣíhìr eli àṣàìr akéré àṣọ̀rọ̀ a máa kéré sura yìí alóta ya dèrè méjì yẹn ń wọ́n ayamúnú kíkọ ló yá máa kiri òun gaya lẹ́tàkọ̀ kàtó awóyí kọ́dọ̀kọ́dọ̀ kó kàtí dédọ̀ kàtí fúnfí oṣù méèbí àwà gaya wáyé kìwó ń gbé kọ̀lá yá máa kiri dẹ́ tákàtà awóyí wọn ní kọ́ọ́dọ̀ ayẹ̀kúnnú dọ̀mọ̀ òṣàyà 200 and 220 221 gbogbogbò gbogbo rí 225 ayamọ́lódọ́mọ̀ ayamẹ́lẹ̀ tẹ́tẹ́ ọmọ akọrọ oúnjẹ́ máa fẹ́rí aláwọ̀ ibìnrin níbọn náà tàbí ọmọ àfẹ́rí ọmọ àfẹ́

todo egejo dudu suratu lukman sura ladu tejugede ŋuwa saa ka ku ŋeju eri ku ŋeju qur'ani yaro yiyi omo doina ti ni imani tiatini kinojo nan ene kebiri mudu dinya qur'ani saje gbonga lenu in business center eri ukazi kuma gwo ngbo kuma chaduko oko eri ekumakọ ụkọ obi eri ụkọ koko agale eri kuma ko ugbon tutu won bibi bibi bibi bibi do eri ọgba! eri agali! ohun eri ube kebili mu ma do tiga Ma ju jẹ́ ma business center ma bi ele ọla dum ẹgbọ ọmọ ele ọla edu ma bi jíjẹ wọn n'eyi ma ọmọ lẹ wọ ọma yẹ mi kẹtí ni kẹgbọ yí ilé ẹmẹjú hìánì ẹmí kùránì bí kẹgọkè súra gidẹ ṣọ̀rọ̀ súra ilá màdó alẹ́ níhu that is the chapter of poets the shatter of what? Poet. Tọ́ ọjọ́ kí wá yìí bù ṣe poet jẹ́ poet poetry. Àgá nìkó? Tọ́ àyà gbọ́sí kàràtú aṣáná yìí ní tákó owó yọ ọ̀la yìí rẹ̀. Mẹ́gbọ́lá kọjọ́ ka àyà lẹ́ anágbọ́ dáradára saka ko yiun to du qur'ani nalene wojo se du rida me du rida abogi ni qur'ani na bi mamu herere abogi kaza karatu amajo allah yani hal unabbiukum ala ha ha هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثير يلقون السمع وأكثرهم كافرين أوكي آه تكاويا يلينا يا متى تدوبتا aya mẹ́ta lẹ́yìn tí gbogbo ọjọ́ akọ̀là náà níbi ya muhammadu sallallahu alayhi wa sallama wa tawakkal ala al-aziz ar-rahim gbogbo lé náà láwọn èkì tí ó ń dó al-aziz òun dùnú páyó kí a tí ó ń dó kí a kẹ́ńgá báyìí kí o ṣe kẹ́ńgá lẹ́mọ́ ní kí jọ ìwọ̀n ar òun dó kí a lè yóò mi òun dó kí tí àwọn الذي يراك الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هو العزيز الرحيم لي الذي يراك حين تقوم وجندك عليه أبكي قوانا دغا شوق òun dúkìá alẹ́ ẹgbàkẹ́ òun jẹun yìí ẹgbàkẹ́ kọ́ ànà ẹ̀dága sọ̀wọ̀ wọ́tẹ̀kọ̀ lóbòkà fíṣà jìdí pàárídàwẹ́ kọ́ àtẹ wọ́gánì fíṣà jìdí na ìhà máa ti sùjẹ́dà alùkẹ́ rídà lè kọ́ àtẹ wọ́gánì ẹ̀kọ́ wà bànàmá òkúkú ẹgbẹ́ wọ́nì ìhà bótáà iya mati sujada aya gidai ojo akola imi gidai ojo adumuwa ukula kineko oje mu ukula kineko emu yi oje mu yi ya kola nga nibi ya ye ni olukuma ke gbolo meyi iṣo ń dúkì jẹun òun manyo rida wete rida gogo yake sujada na utakallubuka bola rida wete erida, fi sajidina ya mati sujada oyole do male ya mati sujada okolo ke ti kwa te gogo gane e ugbe kisati sujada hii odu ele mm yango dunwa hadis, eh kiya dunwa en mando al ihsan ihsan an ta'budu allah ka annaka tarah en mando ke ihsan ukole uchi onyo ita kine mudene kera reojo dabena kere ojo ma kokolo yo me ya chide wele ẹkùnlá pàálọ̀ àmúnẹ̀ ní ọjọ́ ẹkẹtẹ ẹ̀kọ́ ọjọ́ ẹkẹtẹ ẹnukùnlá fóhun tó dẹ̀wọ̀n alìsàn kaníbi tí ẹ̀nìní ń kọ́lé kò bẹ̀tẹ̀ rọ́jí ẹjú ti kọ́lẹ̀ yànyàn ìyẹn ni àǹtí àbúdàláha ka annaka tarahu ra ẹmúdẹ́nà ara rẹ̀ ọjọ́ dábí yú ẹ̀dọ́ eyé máa lé ọyọ́ ní fẹ́ ìnàhù ẹ̀rọ ohun ìdọ́ máa lé ẹ̀ ṣẹun kọmọ kọlọ aṣù kọlọ kí general manager ìnìkédè ẹ̀rọ tíyàn yìí ni ń kọlọ yìí ni skrini nìyí ọkọ ọdọ mẹwàá skrini nìyí màkàmájà ṣe sáàtì ti dọ́gba nìyí ó nàdàtú bí ọyà ń máa mú yóò ló gbala wọ́n máa fi skrini lẹ́dọ́mọ́ ní ikú àná bija bija bija bija ule skrini na domo mana kwei kata kamade hii skrini ni yeye ende hiyo koki ajamu libe bija bija bija bija bija bija bija toki skrini ẹni lẹ ń kà mọ ìgbẹ̀dẹ́ kò níjọ́ máa ti lẹ́yìn yìí wó lùjọ́ mọ́ ọ ti ṣáka ẹlẹ́sìkiri nìyí lẹ́wọ̀n ká mọ́ fún gbàdá mi. táàgì ìsìkiri nìyí gidẹ́ wo ọkọ̀ subhanallah mboki opatola machingi government onu gewe ke kama ne yarule gidei skule ene mo wat government ri ko papa ge yewe ema ki college awe mutwe ame skulu macho shujana ema chini wakama do yoki na mo na mo yarule yarule tate rato gani

ama tọwari kọtọgbọ wẹwẹwẹ ẹwà kẹbẹrú ẹwà kẹbẹrú asarẹmẹlẹkù ọwọsọwọ ọwọ la ọwọ kpọkpọkpọ ọwọ wu ọwọ ẹ má sọwọ wu nù wẹ àgbẹ yẹlẹ àbùnà òbí rẹ nínú inú. ònà dága sọwọ abẹ tẹsà ìdìní dága tì ẹgẹ nkàyà ẹwà kàmá níbi muhammadu wọ́n tẹ̀wé tẹ̀lé alẹ́ làbí ibi rẹ̀ yìí. من قبلني وندوك شون العزيز الرحيم الذي يراك حين تكون وندوك دوم عليه يراك كراءك نو يراك mbi raaka o mbi piliyale gubi kuka domo na baki iwazi spirit ni hiyo pekee kuka domo bosi mdi yeroka o mbi kidoma gee that is continuous time umu ayujo modomo onduki age uweke danga towo alhamdulillahi rabbil alamin arrahman ka kuwo katuda make towo kemani ki fatiha koche yonyo ke gbadabal ko daunduani anibi ataya oko kan itache hoyi ewa aya meta ewoda ma metoko yo mesoko ọjọ́ máa wà ya ọwọ́ dàmá ọwọ́ nù ó ní àdági ọwọ́ àgàwọ́ ọ̀tọ́ àgàwọ́ yìí ó rò ní àwí ọwọ́ kẹ́dọ̀ ẹjí e ń gé yúkìrì máa ti ka ṣẹ́rú tó dúkẹ́ yá ta ní gbogbo kẹsòló ká ní ẹ̀dọ̀ e ẹjí e ń gé yọ́ ló lè má mú kí a sọ̀wé kí a mẹ́dọ̀ yìí àmì ìgínìgínì kọ̀ wá tí nìkì lè má àmọ́ àkọ́ ẹ̀ olè kẹ́dọ̀ á kí ń gé yú ihe ọ̀dọ̀wọ̀ yẹ́ níbi muhammadu mẹ́yà kí ọlọ́ọ̀hù akbar bí mamọ́ ọ̀dọ̀ dágó a níbi àṣà ní bismillahi ta ń tẹ́rẹ kí yí du'a ulistifta yìí ṣe ta du'a ulistifta yìí ṣe albani ìkówá ìwòlítàkùn nabi a máa du'a kìdí ọ̀la yíyé ìjì ẹ̀ta ẹ̀lẹ̀ ẹ̀wọ́ yìí má bí ẹgẹ́ méjì kó wọ́n ń kété ní ọ̀họ́ kàdó ẹ̀wọ́n ti yẹ ẹ̀tàpẹ́ ẹ̀lẹ́dẹ̀ ẹ̀yọ́ kété rẹ̀ dó wá mbìkẹ́ ọwọ́ bẹ́ẹ̀ mẹ́dọ̀ yìí yá ni اللهم باعد بيني وبين الخطاياي كما بعدت بين المشرق والمغرب ونقني من الخطاياي كما ينقى الثوب الابيض من الدنس واغسلني بالثلج والماء والبر بوغا توتي تلاو يا مودي بو mama mu jali ni na sobo won ma ele dadu ale bi ayi yino me pini du to de na dini ju temi tanu mo ngi se ene ke ho yi yi jam ki ndu bo temi tanu mo yi bi en e me pini to bi obi ma wete abudu ko aya gada ni ona ke alu ni kila o e jan ko boki judi e jami ya mi ri mati suboki ko so kara tu mati no o ya mamola so express elo lete adwa istifta ide ye ye ji me pini do سبحانك اللهم وبحمدك وتعالى جدك تبارك اسمك وتعالى وتعالى جدك ولا إله غيرك أي إلتي أعوذ بالله من سيدي أنبيا شال الحمد لله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين شو قال النبي جاتني شيخ النبي كم دكوا أعوذ بالله تعالى أعوذ بالله الذي أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم النبي التي وبكي دعاء لسبتان جي تاك الحمد لله ويحيى كان تقولين أبان بو أكبرت ẹlẹ fẹwọ yahudu bi la ibi ẹrẹrẹ ma amin na dẹna karka wata wata ilẹ rọdi ka wani haru inda shani aka wala batar alahu akabar kẹwẹ bismillahi ta ta ṣe ṣan alhamdulillah mara inda shani aka wala batar madu ruku ya lalu ha ai ma ku ruku da ta ma kẹwẹ ta daga ta maka ki sami allahu liman hamida addu'a ga nabi ta ce rabbana lakal hamdu hamdan katsiran tsayiban mubarak a ojú ọjọ́ aṣọ ẹ́sùrẹ́sì yìí ní ẹ̀dẹ́gà tí ó lọ́gbìn ọ̀họ̀ pápó yìí ẹ̀rí ọmọ ṣe ọ̀nà tọ́ àmúlà ṣe lọ́gbìn ẹ̀mọ́ ṣe ẹrú ẹ̀ anábì afọ́lọ́lọ́ àlẹ́sàlámàdé ọ̀ọ́jọ́ ká bìgbọ̀n náà kọ̀wọ́ yìí عدو الذي هو يعني سمع الله لمن حمد ربنا لك الحمد عدو يعني حمدا كثيرا طيبا مباركا فيه أوغل كادو يولك يا نبي ديتو يا هوكي يعني أن كلولا باي هو هايكي أمي صحابي وقاورو جو ولا دي كلمة طيب شيخ الإسلام ابن تيمية تاجي أوي ولتاجي كلمة طيب هي يدوا في حديث النبي مسند إمام أحمد ابن حنبل إيه مسند لني دكو ناصر الدين الباني تحريز كلمة طيب يعني إسناد حديث لا حديث من ina níbi ẹni mẹ́kàmíkì nẹ́ẹ̀nẹ́ kàkí òbí sẹ́mí àwọn olùmọ̀mí ọlọ́pàá ọlọ́pàá hamdu òbí lẹ́nà wọ́n tàbí ló kàkí hamdan kẹsìrán lóyìnbẹ́ mọ̀bẹ́rọ̀ kàǹfì ẹnà wọ́n kéèlẹ̀ ní sàbẹ̀lẹ̀ àti arásùlùlá yóò mi káyẹ̀ àníbi ẹni ẹ̀wọ̀n ìkẹ̀kà ẹ̀họ̀ ẹ̀bá fẹ́ ìní rọ̀ àìtò bídò àwọn sàlẹ̀ sínú mẹ́lẹ̀kà nù òdejúmi dó àmì mẹ́lẹ̀ ìkó owó ẹ̀wọ́ yẹn ń yí kùmàwù tó yálẹ̀ alọ́ ẹ̀tọ́ ẹ̀tà ẹ̀rẹ̀sí ayíhùn yẹ̀kọ̀tọ́bù ha ẹ̀ndẹ̀rọ̀ bí ha ọlì zikiri ẹ̀ka máa gbọ́ kó alọ́ adọ́ ọjọ́ ẹ̀kẹ́ ẹ̀dẹ́ ẹ̀nẹ̀ẹ̀nẹ̀ arúlé kí ṣòwò yẹn àyàn kọ́tà ní ọjọ́ ọjọ́ mara tó zikiri oyé

àlìjẹ́nà ọjọ́ ẹ̀hùn kì yẹ́wù náà dẹ́bàtà àlìjẹ́nà ìṣọwọ́wọ́ ọwọ́wọ́ ńlẹ́ o ti ẹ̀kọ́ akóhùn lẹ́tọ̀ àwọn ọ̀tọ́wọ̀ ẹ̀ nígbèdì ẹ̀ dẹ́bàtà àlìjẹ́nà dání èkè nyáré yù kìbéèlè nyáré yù èyẹ wọn anyáwọ̀ ọ̀tọ́ ẹ̀wọ̀n zádù ẹ̀ tàlìjẹ́nà dàdó yìí kìkọ̀lá ìbá ẹ̀yẹ̀ dùn án lè ti bá dáyé àwọn aṣọ ọwọ express na ẹgbẹ́ ọwọ ọwọ́ express sọ̀wọ́ ulé ulé ulé ulé ulé ulé ọwọ́ ulé gbé lẹ́ni yìí ti yọ tíá tíá tíá tíá ń gbé wọn àtúmọ̀rọ̀ aṣọ ọwọ́ wọn ulé ẹ̀mẹ́ tó pọ̀ ó nà mí dèrí dèrí méjì dèrí mẹ́ta máa lù bí akáàtọ̀wọ̀ ẹ̀bí ẹ̀bí ẹ̀nà mú máa gáyà kọkàrà tó adójú mi وتوكل على العزيز الرحيم الذي يراك وسعودك يلوى نبي محمد حين تقوم اgbàk ẹ̀dàbò atọ̀ kì á dá òódù kì á dá gẹ́ẹ̀kì òódù kì náà gẹ́ẹ̀kì

wọ́lùwé wọ́lẹ̀lẹ̀ ìdàtẹ̀jẹ́ ẹ̀ẹ́nẹ́tọ̀ ọjọ́ ẹlẹ́yìí almagbi kuranu ọjọ́ ìdọ́mọ̀ yìí ọmọkémi yàn ní sọ́sọ̀rọ̀ tọ́ aláwẹ̀ mọ́ ní rí jùdó wọn mọ̀nà mẹ́niyàn níbi àkísẹ̀mí aláwọ̀húlìmọ̀ hamida hamdan kẹsìrọ̀ tọ́yìbẹ̀ mubarakan fíhì ملء السماوات وملء الأرض وملء ما شئت أحق ما قال العبد ونحن لك عبد التي ولتابي شره فهي بخاري ابن هجر إدي حديث و ungu akara mi sahabi mena nibi idago mayo yodo ba me man ne yuke gbeyon nibi egbeyon edago ma sifasi akisura ina ṣe gbéyàn ìgbéyàn ṣe gbéyàn ìgbéyàn ọ̀wá ní déédó yí ẹni wọ́n yọ àmú ilé ma mẹ́ ó nú kí a gbẹ́ kí a dánẹ́ kí yọ mẹ́ni kí nẹ́bó yà nẹ́ tẹ́ ó nú lẹ́gbẹ̀rún yọ ẹkún dábà ó yàwó dẹ́ alùkẹ́bò yí mọ́ mọ́yànyàn kẹ́mí yóò dú kẹ́mú ẹ̀hún kẹ́mí yóò dú bù mọ́yànyàn ihe aka ọmọ ewu onwe m inwe eche uwe enyo ọgwụ ewu otu ka uwe enyo ojigago onwe adịgago onwe adọ ha na onwe m inwe eche ojú ọjọ́ ẹ̀yọ́ ọgbọ̀n lẹ́ ẹ̀jì àti ẹ̀yàkọ́nú edo ìdò ẹ̀híjáhíjá múdàbí aló sẹ́ẹ̀dẹ̀ ẹ̀yì dákẹjọ́ ẹ̀ kó máa onu ya bụ ma ọgwọ kedụ na bụ ebe na ahịa dọ anya hụ leke ọga m ihe ya kọrọ ma agwọ egwu amalite akwụ na agwọ egwu onu ha abọwọ mi ade abẹrẹ mi ajọ abọji mi ade ngwọ ẹdọ mi abẹdọ mi ade takugbo nu tàbí ayé kó mi ò yí mẹyìn ọbẹ bò wọn tàbí mi ẹyìn nínú ilẹ tẹbẹbẹ abẹkẹ ọtẹbẹbẹ na kó jọ alkara rojo alalege duke lipa pala kama na cheme ile bejo me ele ya wata undu abudu gide baba la emu mumu mumu mu mu ojo iye mu gba lohun na mo ima agba ni wo yan la lima ka iwati munu yi oha iwati ahopoto yi oha ihoha fatia ba fàájá kò máa tí kàágbó yí rédíò kàálí oyí tẹlẹbíṣọ̀n kàmọ́tọ̀ kírísítẹ̀nì méjèèjì fàájá oyí lè yí fàájá lè máa kẹmukẹmu púpọ̀ dági ọ̀ apákàkìdẹ́ tàmà tọ́kadà nínú màá yé tí kọ́lá máa jẹ́ abájọ́ yìí màmúmú ìmọ̀lẹ́kì máa ní kí fàájá jálì dìlíbà dúdúgbòdúgbòdú àmàjálì àmọ́nọ́kadà.

ẹ̀kì àríyàn lèwó mẹ́gbẹ́ ń kọjọ́ kàmá níbi wá wọ́tàkọ́lọ́bùka fi sàájìdín innahu huwa sami'ul alim ohun aláwọ̀ ẹ̀nà tẹ́ ọ̀ṣọ́ndó àsẹ̀míyà agbọ́làtọ́là ukọlẹ nebita ukọlẹ náà a kì í atsọkọ ọjọ kì anya kọlà kì anya dọkọ alo alahu tsundu asẹniya odo agbọla obole fa kpọmi se rekọdu yasẹdu rekọdu sẹdọmọ sẹti ma nbẹ kì dukọlẹ ẹyọkọ alo kọlẹ kì nkolegi mudu kola ibada mbeki hedone niki akuma kukolele ngojo mai kumadu kolele ngobi ngojo acha mubele Allah abiye mwa kunye ubele mana abiwa kinallo kikuskuri abiye biye jama mafu bawlo mana e ubele aanu kusanake huma ejo wakaku kwa moloyo wapani ẹyẹ máa ń rúkọ fún pọlọ àpámi kúskúrú yẹn ní mọ̀nà tó àyẹ̀ gidẹ́ pásárà àwọn ẹ̀kí ìjìgẹ̀ alẹ́bí ẹ̀rọ kàhínà tẹ̀kọ́m òun dúkìá rẹ̀ wúra níbi muhammadu ẹgbà kẹ́kọ́ ànàdága sùkọ́lọ́ kọjọ́dún lóyí àníbi ni responsibility kọjọ́dún lóyí kó dáhùn ọjọ́ kàwọn tánìbi súnrẹ́tò mùzẹ́mìl kàkí iná sẹ̀nú kí إنا سنلقي عليك قولا ثقيلا إنا سنلقي أواعي ذكربوا النبي أمتا قولا ثقيلا وقولك جقول وجه kinu kọlu ewu bitibiti adu dewu bitibiti mu boki mi imani do oṣukola shari'a alkumara rọjọli alùmọ̀tò kọ́lọ́ ọjọ́ lè ẹ̀hún kì dúpẹ́ kò máa ṣe pẹ̀lú kì má dúpẹ́ kò máa ṣe wúwa níbi ọ̀lẹ́lá anya wákì anya alẹ́ alo akẹrẹ bá bó ẹ̀ ọ̀hún là ń kọ́tí ìlà nkọ̀lẹ̀ wó yìí ṣe nkọ̀lẹ̀ abẹ́bẹ́lẹ́ yàtí bùbíkì àti ìyímẹ́ni mọ́nà gbọ́ mọ́nà alhamdulilá mọ́nà ti túbà ẹnu yé dẹ́nẹ́ kò máa déhùn mọ́nà tọ́nà mọ́nà dàbí abọ́jọ́ mọ́nà lè bú wa níbi muhammadu sallallahu alayhi wa sallam àmukọ̀lẹ́lẹ́kẹ̀ yẹn náà ewò anya dutu lọ́láhùn ẹ̀yìn akọlọ ya dé ẹ̀yìn akọlọ ya àti jẹ ẹ̀yìn ya yí àti pa àmúnú àná àti àmàyọrẹ àmàyíwí àbọ̀ntálàkà àgbóyèkè ṣògbọ̀màgbọ̀mà yé o àmúnú bẹ́ẹ̀kì àtẹ̀yàn kùmàrẹ́dì ma gbùgbọ̀síà kẹ́ẹ̀dọ̀ náà wọ́n máa ń kọ̀lá lẹ́tù kọlẹ̀ owó jìnnìyẹ àyìn àdàkẹrẹ muhammadu tòdábálẹ̀ alẹ́bí ẹ̀rọ ọ́ká oṣù dúkìá rí òwe níbi muhammadu ṣíyìn àtàkó ẹgbàkẹ́kọ́ ànẹ́dàgbà discharge responsibility ìyá àmúnẹ̀kọ́jọ́dún náà yìí responsibility uche yoyo eke oyera munetea mbirumeyu daladala ecalung'ojeni eceyuun easulaka mune e e e kedigesia daun ẹtùgbé yóò fọ́ lọ́pọ̀ ẹ abẹ́kẹ́ tó ka mẹ́ ìwé màmá tó fọ́ lọ́pọ̀ ẹ ní tòbíkẹ́ de ewu de dúdú ọjọ́ ọdọ́ máa ewu kọ́ lọ́wọ́ ní wọ́tàkọ́lùbùkà ọjọ́ àwọn tẹ̀kọ́lùbùkà ẹ̀rí dàkọ́ àgọ́ ẹni ẹ̀dá àgọ́ bi Adama, àgọ́ níbi ádámà bi àgọ́ níbi ṣíyìn ẹ̀kọ́ bi níbi ṣíyìn ẹ̀dá àgọ́ bi ẹni gbogbo bi àgọ́ níbi abụọ ẹ̀kọ́ bi níbi núhù ẹ̀wọ́n kọ́mọ bírí ẹ̀wọ́n déwúlẹ̀ gbogbo ẹ̀dá abụọ níbi ibrahima ẹ̀kọ́ àgọ́ níbi ibrahima ẹ̀dá àgọ́ níbi ismaila ọgẹ́lẹ́gẹ̀dẹ́ ẹ̀kọ́ àgọ́ ẹni èrò gbógunmà tó rí ẹ́gidẹ́ fíìsà jìdí ewu béèkìtà kìsù yẹ́ẹ̀dẹ̀ ewu àbẹ́ẹ̀kìtà mọ́kòkò ẹ gbogbo wójú abdullahi kìsà kéwẹ̀ ọjọ́dọ́ máa rí ẹkọ́ àrídà owó ẹkọ́ ìgbàtẹ̀ dúbì àgbọ́ níbi adama wà níbi nuhu wà níbi eh, ibrahim wà níbi ismaila gbogbo wóyí abdullahi àtẹ́wẹ̀ gbogbo takọjọ́ dẹ̀wẹ̀ ilẹ̀ ọjọ́ ẹ̀ṣọ́ dúbìdé ilẹ̀ gbogbo takẹ̀wẹ̀ ilẹ̀ fi tajidid iya mú kọ́ bó yà níbi sallallahu alayhi wa sallama ìní àdíṣe dọ̀if jiddan kì máa nù mi máa lẹ́ni ni kì máa mú sí iyẹ́tọ̀ bí abọ́ àmì ìsúnfí ma yí ìzàmì a máa sọ ọ̀rọ̀ mẹ́jọ pa pọ́ tó dẹ̀ wọ́n yóò kàtí wọ́n fi arida níbi kẹ́ arida pé àbáṣẹ̀wọ̀ àti sùjẹ́dà písìlì náà táà níbi àpapà nìṣe ọwọ́ aṣàdí ní ìsìlámà nìṣe ọrọ̀ àtọ́ níbi aṣàdí ní ìsìlámà nìṣe o ha sí mò kọ́ níbi aṣì ìsìlámà nìṣe gbogbo tí ha ṣe gbogbo ọ̀làlẹ́kùnmọ̀ta èmi nìṣe todo hadithi sahihi bukhari fa muslim idunga ko atiki dia nabi muhammad gede gede isislamu islam sallallahu alayhi wa sallam hadithu ndi bukhari ndi muslim ga wawo eliko atalet islam anibi we wilen tagma bi anibi bofe ma bi anibi hojo bo ngorai eliko adini ya nibi ibrahim ati atete teuja ne mekka fi gbele ba kanibi ibrahim no do mekka kọjú àkàún bí yẹwò ismail ọmọ wọ́tọ́ ìrọ́bẹ̀ ìdí lè tọ́ ìfìnà wọ́n láti fìnà wọ́n rọ̀kẹ́ ìtìjú wà á zìn fìnà sí àtúkà rìjálẹ̀ wà àlàkùnlé gọ́mìrín yà àdínà mi kúnlé fẹ́jìn àmì lìyẹ́ ibrahim àti mẹ́ka máa ń dágbò ibrahim àti mẹ́ka gidọ́mọ́ odi islamu kwanyane huwa alladhi sammakum almuslimina min qablu wa fi hadha haba nabi ibrahim addu ngoja nabi muhammad ki di islamu uma ko yoke qur'an ko dume ki muslimi tane tane ko yele وتبقى بيجي في سورة البقرة آية 132 يعني ربنا وجعلنا مسلمين لك ومن وجعلنا مسلمين مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم طيب بارك الله فيك ọjọ́ ayé ibi ká níbi ibrahim kì í gbọ́n ẹ̀ kọjọ́ kàtí ìṣòrọ̀tòlá hajj àká níbi ibrahim àdódú mùsùlùmí ń mẹ́rin tó dáhùn àgbàbí dùn wọ́n lè òun dé ìṣòrọ̀tòlá bàkàrà dẹ̀ yẹ́nì rọ́bẹ̀nẹ̀ wọ̀jẹ̀ alẹ́ mùsùlùmí ní lákàá omi kọ́ ma mi ismail àti dẹ́ mú ìjọdẹ wa do ṣùgbọ́n kà mú yídu wa nà mú ẹ̀fẹ̀ sọ́jọ́ mùsùlùmí tẹ́ ẹnẹ́kì jẹun dẹ́ ẹnẹ́kì dojí ẹnẹ́ wọn ṣọ́ muslim ẹnẹ́kì sọ̀rẹ́ndà tí wọ́n làwọn sọ yé ni yóò ń ẹjọ́ yẹ wọn kọjọ́ lé òkè ẹnkọjọ́ kà ẹ́ lẹ́nà gbàdá. oyé nǹkan ọmọ méjì tẹ́tẹ́lẹ̀ lẹ́gàdé lẹ́ yẹ́ni wọ́n mi zùrù yẹ́kìnà ebi gudai gobe yanwa kwako ya mi kunumi amma mantu ki alola adu ya ne maka imi ba e muwa bi shugo ki adu ya na shadini islam ummatan muslimatan laka wa arina manasikana wa tub alaina innaka anta tawwabur rahim ila kidab kidab moko ate ki islam do ya ne maka ko gbogbo taka ni muhammadu wa ga ne ko abi islam doja na nabi ibrahim maka lola ene lola nabi ibrahim ngo mado mina ene dugi yin maka ngini e ku muzdelifa take wi maka ngo ki do wele mado ki mina o mole nga nabi ibrahim ado mang ismail adaki ami yu te biri biri biri biri ma ka yo ne ko do ha ne ko do bu mele ke do ka ismail e ma yo do mo ismail e do mo ina ismail ammi maka ni mana keika were hot gospela <laughs> bible tọmpa meju ya dekegba smilamu maka do eh, isaka azik imi maka didimi geographical location gbokan ole hapụ ni wọn ti mina ẹni dúkì yìí maka ọmọlẹ́ni ẹ̀yà pẹ̀lẹ́ di ẹ̀yí ọmọlẹ́ni ọjọ́ jẹun dọ̀bẹ̀ bọ̀ ọmọ wọn lẹ́ okolo maka sídíkẹ́ yọmọkẹ́ okolo ọgọ́sí ibrahim kòkòrò mọ́jọ́ yẹ́ngẹ́tí ní kẹta dín islam gbogbo ẹ̀dá àbáyọ̀ ìdáwẹ́ àdín islam kẹtùkọ́lọ́ maka kẹyà fún ibrahim sí sálù maka ẹkùnrin àlòrún ọjọ́ kí má ní rẹ́jú dún wá tó o dún islam lẹ́yìn alìkìlẹ̀ yìí mẹ́ka ẹ̀dẹ̀ ìsàlẹ̀ ibrahim àdágún ẹ̀yẹn náà ọ̀dọ̀ maka ẹ̀dúdú kìdákọ̀ọ́mọ́kọ̀kọ̀ ẹ̀dúdú bòómà ẹnìkì wọn náà dọ̀lẹ́sà nínú ibrahim Bọ́mọ̀mí Ismail, Al-Islamu lèkì, inception of Islam in Mecca dẹ̀. Ọkẹ́lẹ́yìn dẹ́ gbogbo fìkà níbi Ibrahim, àmọ́ wọn dọ́mọ́gẹ̀ ní ọ̀nà Islam lẹ́ iná Buhane, iná Buhane, tó dọ́ ẹni pákà fi Adamu nẹ lólẹ̀, ènìyàn àdọ̀kírèt, iná pàbíẹ́, iná pàbíẹ́, ń wọnú ilé ọjà Mẹ́kà Amúrúbùnú Dọ̀háì ohun yake gbode ako ya ne yemen yo de nga ma na du chi to do amegon on de me kama yo ne le nga ma chi a bele kama ya kola won yo pala o de on ya gbode ma do hubel le wa mbi o de hubel o de ma do ki la la tazarunna alihatakum ولا تذرن ودا ولا سوال ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا ẹgbà ó dẹ̀ lẹ́dí bọ́ kó ó dẹ̀ lẹ́dí yamani gbò ìjẹ́kàdé zamani gbò màtó de yìí zamani níbi nù wò kó àgbàdé nǹkan níbi muhammadu ọdọ́ gidi òye ma ọgbà four thousand years kó ó dẹ̀ lẹ́gbà kó mi kí mo agba jordan

الطبقات لابن السحر mọ́mọ́ láìkọ́ ó la anabi isaac ismaila kpamọ́mọ́ kpamájú mgbe iyo lé gbogbo yá àtàyà èyí máa ń wọn ẹ̀yàn gẹ̀ẹ́ni ọ̀làbìrò ẹ̀yọ́ gbàtí adábẹ́ni àkọ́ olùkàtì máa nọgbà ma anabi ibrahima ismaila ismail aini adugbo ya na maka yi omole ibu ide kọma yoma ọla ọnà mú lẹlẹta ma ya na maka yi ogbó kìlẹ̀kì maka bìtì yìí ni tọ̀ náà rẹ̀ islam kọ níbi ibrahim adáwọ̀ yẹn na yìí abó ìṣẹ́ni ìṣẹ́ni ìṣẹ́ni ibiri na wa den bula laru bula laru bula laru meju obi bula laru meju le iya ma mu gbeyan islam imudo de olola o de le ma de un ojo kini ki o de le palu ti da bi mi islam o do daji ni da nabi muhammad ko ani so amo ko nabi fami wa ta nabi amo saburi saburi le ma je won jo do ko ani amo ko ko ma atene anabi ibrahim anabi ọjọ́ ibrahim ọmọ ọjọ́ anabi ibrahim àjìmọ́kà papò ọmọ ọjọ́ òrọ́mọ̀ through ismail bẹ́ẹ̀bọ̀ ọgbọ́ pàtọ́ kàgbọ́ abájọ́ àbẹ̀jẹ́rẹ́ fún àpàdà kàgbọ́ ẹni tó yá káyé ẹgbẹ̀rẹ̀ àwùjọ ẹ̀ẹ́sùbà tí ẹ̀lẹ́ ìṣọmọ adútọ bible ń dàjọ kí wife of abraham <laughs> wife wife sẹ́rọ̀ ọmọ yẹ wọn mọ màkẹ́dẹ̀ ju kẹ́ẹ̀bí ọmọ ń wẹ ọmọ ìdọ́ adúgbò kọ́ màlẹ́ dàdú abóhùn yẹ má bí ọmọ ní wọ́n ma ọmọ sẹ́rà òǹkà ilẹ̀ ibùkọ̀ iwe gwọ onye ọmaghị òbílẹ́gẹ̀ gbẹ́gbẹ̀lẹ́ book of genesis ìṣẹ̀dúnmà lélẹ́ ka òkòlò yóò nú egypt ohun àdọ́mà yí wọ́n ohun yẹ́ wẹ́múdú sọ ìyàwẹ́ ká ma bi bí ń rẹ̀ gbẹ́gbẹ̀lù dọ́ọ̀yà ọmọ olùkájẹ̀ ní ìwòyàn yọ̀bá ẹjí ní gbàgbò kàbùkìjà náà wọ́n gbọ́rú ìwọ́n mdójó yìí ẹjí ní gbàgbò kùbẹ́ bá rí dùn tó ìwọ́n mdójó yìí sọ́nà àtàmbá ìbòjú akájí ní gbàgbò mẹ́kù bẹ́ẹ̀bùlù yẹ́ di sẹ́rà kọ́ abraham di hazara hazara bá ìdókọ́ ya bẹ́ẹ̀bùlù yẹ́ ọmọ ewò ọmọ ọmọ ẹ̀yà tẹ́ lẹ́yìn ẹ̀kì èyí bẹ́ẹ̀bùlù lẹ́fi tí ma wọ̀ àkúbọ̀ gẹ́lẹ́ àyàn náà lámá òsì sàárẹ̀ tó sára yìí òun pọ̀ léwu yẹn ní ọ̀yẹ́ ẹ̀kẹ́ ẹ̀dẹ̀ wẹ́ wọ ẹ̀yàn ọkụ ewu ẹ̀lẹ́mọ́lá ta ní ẹ̀wọ̀ ọmọ wẹ̀ abóhùn ẹ̀ má bẹ̀ Anabi Ibrahim, book of Genesis chapter 12 verse 12. Ojo now bless those who bless him and now curse those who curse him. Mbodu ki do mutiyon Ibrahim ba se de ko mutiyon ma. Mbogi a bless him ko kole yon bo yima mo ba se de kuna obu mu kole. Mbogi abu Ibrahim be. Mawe ko kana anago ko. Anabi Ibrahim Anabi Ibrahim. Anabi Ibrahim. Anabi Ibrahim. may bless of Allah be upon him. Bible, Genesis chapter 12, verse 12, yani, I will bless those who bless you. Abadodun we ame kakako de. Alayhi salam. The religion that bless Abraham, that you do boy. No, that is that. And I will curse those who curse him. Allah. So, inception of Islam in Arabic Peninsula. Kweju dudu al-Islam daba hade. Lera nebi Muhammad, opuwa nebi Muhammadu, oja nebi Ismail, isoma Ibrahim le, onle umekota kitikoma doctrine. So, watakalubuka fi sajidin. Erida weke, terida kweo, agobo kiasi sujeda. Ushana nebi kwa gba nebi Adama, ìlọ̀pàdé àmà níbi ọ̀gbọ́ tí ọ̀gbọ́ tí ọ̀wọ́ ọ̀wọ́ èékì kùránì máwọn dédó dàmà níbi ẹlẹ́wọ̀n àtàn tó dú kùránì yẹ́ni wọ́mílùú mọ́n nà kọ̀sùsùn àlẹ́ka wọ́mílùú ọjọ́ dé tó lẹ́bi generation ma wá tilẹ̀ tilẹ̀ tilẹ̀ tilẹ̀ àbí wọn kà máa yíke yẹn wọ kúrú na ń bẹ iná dáadé kàkà sí rọ ìwọ́n jẹ́ na mi generation àmì germany àmúnú eré pàbó germany nánanánanánánà wọ àmìbí àti ṣe olùkàwé lẹ́nu olùkàwé ìkúrá ni ìwé wà dífin new testament ní ìyàdé old testament ọjọ́ kìtìkà aya ye yododo yendo minhum man naqasusuhum alayka ewu ma inu be ka suwa ni bi olukama wa minhum man lam naqasusuhum alayka ewu ma inu be ka ma ti so olukama didi min ade dume mo olukama ma be ma ma we wile aya go mun ye ni wa qurunan bayna zalika kathira ami generation na na na na ma on dagba de obe ka sumo olukaye qur'an yo to ojo ki ma ne rejo wa to الذي يراك حين تكون وتقلبك في الساجدين فترى يجي يا ويرو ما يجوك فترى يجوك ما مجيو كما تقلبك في الساجدين مبوتا مساجدين على باجو هكا هنبيك mbeki ta masajidin ale ama nebi anebi kijoko ba nebi adama matukuo ya nebi muhammadu gbogbo ya nebi muhammadu asajidina majabe kuma ta masajidina humu sajidun ọjọ́ kí máa dẹ̀rẹ̀ gbogbo wa tọ́ oyé àwọ̀gbé lẹ́kọ̀ọ́ yé mẹ́ àlùsíwé kí akọ́kọ́lá ló gbẹ ọ̀kọ́lá wò nkọ́lá kété ìkùránì tẹ́ kẹnẹdó agba kàálà lè wó yí wọn dó hàálà tákà máa dojú kọ́lọ́nì tákà bá ilé òmùnà yẹ́ yìí fóònù wájọ tó tàtàtù kàràtọ́ wa ọlọ́run alótó yíò rẹ̀ sítò pàǹtọ́dà mìlò yínà fún ìjọka kọntínú tọ̀bọ̀fẹ́lá هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبين الله أكبر الله يعني هل أنبئكم ọ̀la kàkùmà kàkà ṣìkàrà tó ń lè wúdù àmọ́ yóò kì lè wúdù ọjẹ́lẹ̀ òkọ̀lẹ̀ ilẹ̀ takàwọ́ yíò ngo kọlẹ̀ ilẹ̀dẹ̀ igi ilé kàmí káàkiri máa kébìlẹ̀ àdọ̀lá yà níbi àlùí ṣọ̀kàtílẹ̀ àti ilẹ̀gúdọ̀ yẹ́lẹ̀ wọn yóò àkíní iná àwọn máa tẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí iṣẹ́ àti wọ́n máa yẹ ń bẹ̀rẹ̀ lẹ́hùn wọ́n máa yẹ sàfihàn innahum an sami lamakzulun ṣèbìlì àdọ̀là yá níbi àlò ní máa nìke dímídímí ewu àdọ̀là yá níbi àlò ní máa bọ̀ á ní nìkẹ́nìkẹ́ egbe bọ́ọ̀lù àtìmàlà ẹ̀yíká jìbìrì yìí lò ak angel ekumadọ́ kí angel jibril yàwó jùsẹ́rà níbi muhammadu yìí tàbí jùsẹ́rù màmí bìrì lójijì fíì tàbí wá jùsẹ́rà níbi muhammadu bìkọ́jọ́ olóko kámẹ́bìrì ọ̀dọ̀ làyán níbi àlóní èmi gidẹ́ ìwọ̀jọ́ àkàwọn òbókì náà kìrì ní ìmáàni àmàtẹ́tẹ́ ọ̀lọ́ ọjọ́ kúmọ̀ àmúdágó gbòkọ̀ọ̀kọ̀lọ́ ọjọ́ ẹni kì ṣe yẹ ti ìbìlì kì ṣe yú ìbìlì kì ìbìlì àdọ̀là yẹn àlò takebìlì kiri ẹ̀ǹfọ́ ẹnẹlẹ́ takebìlì yòókì òkúta rí yẹn lọ́ọ̀la. kí ọkú ẹ̀yìn àtà wọ́n yújẹ́ ọ̀rọ̀ mọ̀ táwọn máa yújẹ́ ìlú ìbìlì òyà nìyí ọjọ́ lẹ́yìn ẹni tó bọ́lá dáa. تنزل على كل أفاك أثيم تنزل أمي بلي ما ترواني على كل أفاك oye ne dugi jenaro emi tabali tabali akache akache afakin akache afakin abiha aka cekide akpagichele ihe aditensibiganele abeko takada ichele abeko n'eji machabakwa nkibi ihe ọdụ ha te yee na ena n'ihu ka yomo eda ọdịgbele ọdọghị aniwa ya na yomo eda ọgbele bụ nwere kakọ nwere kama mere afakinde enenge gbigule ẹdẹ oyẹ lẹdẹ e so ma butu ke oyẹ oyẹ ohun a máa bó yà bùtù yá ya kí a gbọ́ kí a kà máa bùtù ìgbìdẹ oyẹ ohun òwe yẹ ń gbígbìdẹ yọ náà wá abájọ yi afakinde. olu enu ka ume boge bili arobo na arola nyuma lu ame bogo le me ya me bola qurani me bola qurani udo bili du e bogo le ba tiki ko ihuma udo bogo ma bogo bili du ya me nu bogo le ba yóò yèdè yóò yèdè yóò tòkùsàgó méjì òdu màá ma dá hmm. má sòkò lè bìrì òdò yé bìrì yé gbégbé lọ. Hmm. tẹnẹsẹlù ààrẹ kúnlẹ afáàkì na wújìjà rèé mi àkàṣẹ àbífá aganẹ abẹjú méjì ọgbẹ àdó àmà méjì lẹ wọn ẹna rẹ̀ ẹna tìrèbí arọwọ́ kẹ̀dọ̀ wọ́n yọ àtìrèbí tó dúmọ̀ àká kàṣẹ kìdẹ́ yìí òun á náà ṣẹun ṣẹ̀nù páyú alùkẹ̀màkà ṣẹun nù páyú alùkìyíyí rédí lè yìí ọgẹ́lẹ̀ nù nù

ihe mi ọjọ́ kì bọ́ máa ibá ìyáǹgá mẹ́bìrí àkùtàkùtọ̀ màráyùn bìbò ń tẹ́ ke ní kẹ́ a ní kí àtíràkìtà múnà máa bụ bò ń máa gẹ̀rẹ̀ ìdọ́bẹ̀lẹ̀ òkúnákúwú náà kàwẹ̀yà ẹ alánẹ́tẹ́ gbada kẹ́kàṣẹ́ ya a dúnmàdọ̀wà kó ọ̀mẹ́sàdọ̀ ọlọ́mọ ìrùlé gbogbo ẹ̀mà ikọ̀ oyídẹ̀wò ọlọ́fẹ́ mẹ́lẹ́gbàdú rí ẹwú ìtẹ̀wò àdó análùlọ́mọ́sí àmúnẹ̀ náà dẹ̀rẹ̀ mama dere gani ya mama amune mama tieti abo awa gani ya onya to onya ne ngbogi agbu kwanuko so yi yo na leki du wa yi ngbogi adaga chadu anga mune unu bla chadu aka jo maka yi on awata go dago gweta na moro damu nu bla chadu awa ki labana ko lu aka ẹ̀lẹ́wà mú átàdùwà ẹ̀hùn tí è pé wọ́n ọ́tàgò ní ẹ́tàgò òwẹ́ta ẹ̀dẹ̀lẹ́ ní ẹni kì í mà lọ gómìnà ẹlẹ màkọ́lá lọ́nìjà lẹ́mí mẹ́mìnà gbọ́gbọ́ òbẹ̀ lóòrùn megehinai.com ó kà ó yẹ nẹ ogbó kàkì ákàmùnà gbàjú gbogbo adégbàṣà ó nẹ wílẹ̀ ibi ti foundation block ma wá mú na ọ̀pọ̀tọ́ àkọ́kì ìṣòro yí ìbìní lóòrùn òbúlá kí gálà afa kéèlé òtágó òdágúgbò ògbẹ́ta mẹ́lẹ̀ ọjọ́ kí mọ́ nẹ̀rẹ́ jọdọ wa ngbókè ìbìrí àwọn adọ́la yíò máa lò dẹ́ wa na kache aro kedo ngoyo eyi levi kaki yon manyo no nga che pe ona yenwe de uyenwe de tabali je ya ka mo na puto yo nga ya je agale go de ni ki ngota ba ngota yo ba ya ma ya bi hanu mboy du apatum asimi nde ene odomoge yulqon amma le famata yulqon as-sam'a wa aktharuhum kadhibin yulqon as-sam'a ma yujo lagbo ame bili ma yujo lagbo da to yumalu to de matani bi wa sallallahu alaihi wa sallam nini luba ma kace amma biwa anibe ni innahum laysu fi shay'in ma di odu no me bola ma no me le bi instruction ma no odu gi yo me ne to ya ma lo umeni ya rasulullah wa nu jojo mda na ọla abai ka ọla abai ọla ma mda ọla le ka nwa nwa ọla le ya oche hadith gide te bukhari ọla ngide wewe na mi sinadi hadith ledwa أخبرني يحيى بن عروة ابن الزبير ابن الزبير أنه سمع عروة بن الزبير يقول قولت عائشة عروة بن الزبير ينقق سيدتنا أمنا عائشة رضي الله عنها سأل ناس النبي أبون متى نبي نيني عن الكهان لبا ما غني لبا ما كشه فقال ما نبي أدوي إنهم ليسوا بشيء ما تندو ما تدون الله ما تبو ما تندو ma ọ̀la gbọ́kọ́ mẹ ọ̀la gbọ́kọ́ alọ́mà mẹ o ọ̀rọ̀ ka tata kojokojokojokojo lé wà lè mú káàkà ṣe ọgọ́ kẹ́dẹ́ àṣẹ ọgọ́ ikọ̀ mẹ́hùn ẹ̀kọ́ ṣe ní dúk mẹ́ ní tírọ̀là kafa na ọ̀làlẹ́ àti ẹ̀mí múdé gẹ̀ẹ́sì àtẹ́yálé dábàlì kó máa káwọn wọ́n oníjọ́ yọ ọ̀lọ́ ẹ̀rùn abáyé ẹ̀rùn abáyé kákẹ́wọn lọ́wọ́ ṣe máa kàdú rí àṣẹ máa lẹ́hùn wọ́n ọ̀làlẹ́ yà ọ̀ṣẹ́ hùn àníbi ẹ̀yìn àníbi dọ̀lọ́ mọ́dà hún yé mànà ìṣàdọ́gẹ́lẹ̀ فقال النبي صلى الله عليه وسلم تلك الكلمة من الحق ukole eke male de ukole yi gaskiya amma na ile ki wa ba ma ngani biya ka tagbalo de ya qatafu hal jinniyu unge bili wa yi gbo ami mala e ko yo ma discuss agbade olama unge bili yi gbo ko mo fa yukirruha fi udhuni waliyihi ẹgbẹ́ rẹ̀ kẹ́ni akàtẹ́lẹ̀ àbẹ̀kábẹ̀ ọ̀hún dàṣà lulu yìí ìyìnwá ṣẹyẹ tí kàkẹ́ náà ọgọ́ yìí ọmọ ẹ̀lẹ́ òjàjà màá lọ pọ̀ kàdúnà ìyìnlẹ̀kùn màá yá dòkùn dáhùn yà bá dìbò. ìbílí ìgìrí lẹ ọ̀làlẹ́ kàmàlà kó kàgbàdo ọ̀lẹ́màkìwé tí ọ eke hapụ na omele onewi anibia sallallahu alaihi wasallam yo nowi le duja ni biri ona mune ma bi gbode enke hapụ na le re de take u gba kaje enke hapụ na ku we wi oye ikele ikele ike ikefa take da u gba kaje ibili ewe imogbada u gba ibili ya kaje ye ni ene gide gide ogwo gide yi o ko bubu yi o ma so dii. ụgbanwe gbom obugbu ihe nwu obugbu ihe nwu atọwọ atụghị ka ọmọ alụpị atụghịde tụghịde yi mee na ebiri ihe na ehi aka ma ebiri taaka na onwe abụ ka ha kacha eyi òun lẹ́kìdá yìí ó dùn káyẹ àbẹ́tù mi ewiri ya na mọ imọ nwi du information iko nga ni akuma ai yemuna isi gba maja yenu begi agwo kaka mana isi agwo isi macha religion ma buba kungudu

ma yígbọ́ máa ń du etí ẹni èkìtì ìgbéje èémà ọmọ ìhọwọ́ èémà mẹ́ni ẹ̀ ọ̀kalẹ̀ màdọ̀ àwọn máa yà ẹ̀ ọ̀ máa yà tètè fọyọ́ àlétò mi máa dé èrè mi àníbi ẹni máa dé èrè mi gbogbo tí ìdèmí lò ó kàkùmàrọ̀ kẹ́nẹ́gbẹ́ máa yẹ ìwọ̀n yọ ọ̀nkẹ́ kàtẹ́tẹ́ ìyá kàtẹ́kọ̀lọ́jọ́ dábẹ́jì ẹlẹ́dẹ̀lọ́mọ̀ ọ̀pá kako kai mbegi yo ya na uduka bebili ma kamene ini ya ne majibu kwa mara ko ma ka ngoni ene bidau bugu ya una lele ẹnu ọbẹ̀ gidi gbogbo ẹ̀yìn ayé ẹ̀yìn gbogbo àmẹ́tọ̀ ọ̀hún ẹ̀ àmọ́ náà ká wà yìí ọ̀ ìtọ́ ẹ̀ pàpàpàpà gbogbo wa gbogbo wa wà lẹ̀ tọ̀ mẹ́rin máa lọ lẹ́ ọ̀jẹ̀ sí àkàlẹ́ èmi ìdèrí kàp máa yára mọ́ kò máa gbogbo ti kéèjì bí àníbi ẹni àdìsí ibi lẹ́ẹ̀jẹ́ àkíní lẹ́ẹ̀kì òfìṣẹ́ ìnìwọ̀n níbi kàíbà má ṣe nẹ dún ma kọ̀lá wà yà ń dọ̀kẹ̀ ṣálẹ̀ onítọ́jú àlẹ̀kẹ̀ àkọ́ má ṣe nẹ dún iye ìnẹ́gìdì gẹ̀ẹ́síá kàmàlà kó àdìsíkọ́sà gbọ́dọ̀ ọlọ́mọ mà yí gbọ́ jẹ́lẹ̀ ọmọ yìí tọ́ ẹ̀ kéèjì àníbi ẹni mẹ́ni àtẹ̀kẹ́ ìhìnà wọ́sọ̀dẹ́ ọ̀rọ̀ bí agane abiwa akpanitsele atsodenitsele kristianitsele agane agane ɔla du solimamu mɛnitsetsele ɔlɛ ne du kitsekitse agane wɔfɛ dɛkɔru bi ma yɛ kulu takɔla kika kɛmɛ la ŋu dodi gɛsia eyi te elɛ ti o ti ta wa dɔmɔ yanu mɛ yi ŋu mɛn ata kɛ yinan ɛnɛ du le tugba agane. adẹ́bọ akàṣẹ lẹ́ntùkùbẹ́lù lọ́wọ́ sọ̀lẹ́tàn máa gbọ̀ ẹni lẹ́n àrẹ̀bẹ̀rìnà gbogbo odò ọkọ̀ méjì iye agbàtí kòkó odò alẹ́ yìí ọmọ alẹ́ yìí tó kẹ̀yí ọjọ́ kẹ̀yí ó yà akàṣẹ ẹ̀bà ó yà abíhá ó yà agánà ẹ̀bà wọn náà ló dé pẹ̀lú ayé ayé nǹkan náà bẹ̀rẹ̀ nínú ìjà lọ yóò jẹ́ jẹ́ olùrè náà yá ìnà lẹ́yìn ilé ìbẹ̀rẹ̀ nínú ìjà lọ sí mẹ́ta wa. ìyá náà wí jẹ́dà èyí èyí ni nílẹ̀ àtúmọ̀tò ìyá náà wí ọ̀ mẹ̀dínà yìí ọjọ́ màgá nìkan ayọ̀ èyí kẹ́rù.

ene dule tuba gane akase adi tasbi gane adi qurane gane adi yati gane adi the book of job the bible of gane adi book of psalm bible of gane abekene ki ado ikere awon gane abeka debo gani ilu leke lo ewa gada wa dabe ni akona agboji amasiri yi ka wọn mọ atọga ọmọ nke atọga yi ọga yi nínú lọnà ati àti ọjà agboji amasiri yi ba omi ló tó wà tó wù yóò kì á ga ní wọn òdòdó mu ìyẹn abi ha ńà tó wù yóò ní gbólógbó gbólógbó ayẹ káà àti àgbà ìkọ̀wọ́. ẹ̀dà kéèkì pàgẹ́lẹ̀ wọ́n mọ́ máa kọ́lọ́dún wá kẹ́ẹ̀nù wáyàn kò mí wàhálà táwọ̀yà déjúta una yóò gbala gàgà yẹ oníkè nínú ìtẹ́ ó tẹ́ àtẹ́ àìdẹ́ udọ́la gàgà yẹ oníkè nínú jọ ní àká ìdẹ́ kẹ́ni ọdọ́ abẹ́rẹ́ tó wù kà náà dẹ̀ ń yẹ ẹni ẹdùn yẹ ẹdùn yẹ òṣèlú rẹ̀ bí pàkó àmọ́ náà ẹdùn yẹ tó ṣoṣo ńlá ìtàlù ẹ̀dọ̀ ka a ma wa ime ta a ma bi wa me ba ma ti wa yi ime taa, o a ma bi wa me de a me na ala si bi ene ene yi ki a a ka tanga e koko do me gwe ji ma ki a tanga e deju wo ma ki ji e deju o nga yi o nga yi ga che li le wo mo abu e bi le abiwa imọ̀ imọ̀ dàbá lọ́wọ́ ìdí àlùsẹ́ni ọ̀la ní yúdọ̀lá gàgà ní iye náà tẹ́ẹ̀kẹ́ kú wẹ́dà ìkọ́mẹ́lẹ́ àtẹ́hùn àdéjúdá yéhe bàbá bẹ́ẹ̀ àdéjúlẹ̀ yẹ́tọ̀ akọ̀dọ̀gẹ́rù ẹ̀ wẹ́ ọmọ mẹ́rin kú ọjọ́ kẹfẹ́ àkọ́kẹ́ pàtẹ́ nù ìgbàgbọ́ máa lè gbogbo ọgá ìtò fẹ́ pa bàbá ayágbàgbé nù bàbúgbà ní lẹ́nà máa lò gbogbo mẹ́wàá àpàdọ̀ bí ẹ rẹ̀ jẹ́ pàtẹ́ ẹgbọ̀rọ̀ na kọ́lọ́gẹ̀ àmọ́nà mọ́ oyé ẹgbìtì ṣe rẹ̀lì àníbi ẹnẹ̀gì oyé ẹgbìtì ṣe kìí lè tàbí ìfẹ́lẹ̀ ọ̀nẹ́ ọjọ́ ọgbọ̀ méjì mágbọ̀ rẹ̀ imú fọ́ọ̀tù àlejì mágbà léjì ẹnu imú fọ́ọ̀tù ẹgbà ní máa mú tákì ti bẹ̀rẹ̀ أما من أتى كاهنا أو عرافا وصدقه بما يقول التي إيه لتبع بها إيه لتبع دبق إيه لتبع كاكي تقول لك ديك جانا كوكو يا مولا لدي بسيا كوكو وبابا واجي بنو بنو تقال الجماعة واجي واجي واجي واجي نعم أجي كمان كام أبجيو wẹ́ẹ̀kọ́ àwọn ohun ìṣòlòkò máa jẹ́ òwò àgbà bàbá ó jí ẹ̀fẹ́ ẹ̀dẹ́mọ̀ ìjẹ́pá tó fi yọ yí amẹ́rin ẹgbàrúkú máa wá ọgbà bóbulẹ̀ tí máa tà ní ó dé ajá yìí àná ó dé ó nàbí ó mẹ́ta bàbá ló yí kà náà wọ́yọ́ àná ẹ̀hún kùmà náà ti jẹ́ bọ́ àmà ayé ya kàálò yìí wẹ́ ẹ̀tẹ́nẹ̀gẹ́dẹ̀ júdà níbi muhammadu kwánà ọjọ́ náà ẹni èkì yíwa nẹ́tìdẹ́gì àtàmánà àmì ìjẹbọ yìí tàfún ayá kàún kàkí kì yí gba àbíwá gba kàtí àbẹ̀ká àbíwá ìwé ọ̀pẹ́ ọgbà rẹ̀

ojogbo lẹ́gẹ̀ ya ní ẹ̀lẹ̀ àwọn ẹ̀gbà lọ́nà ẹ̀gbà pàpàpàpàpà ẹ̀mẹ́lẹ̀ kó gbà ya ní ọ̀hún ó yí òun bí àjọ ọ̀fẹ́ ọ̀lẹ́ni mọ̀gbàdì tó kọ́lá lóde ọ̀làbílá ńlá níbi ẹni ẹni dúlé tó gbà bí wá tàbí bí wá ẹ̀mú ṣòlò ṣòlò kẹ́ẹ̀ṣe kẹ́ ọgọ́ kò kàkídẹ́ àbẹ̀kí wẹ̀ ike àjì ẹ̀ là àjì ẹ̀ pa àbẹ̀kí iye dúdú wéyí wẹ́ta mẹ́lẹ̀ wẹ́dọ̀ ẹlẹ́tọ̀ lékiri ni kó mu yára ẹmúlòrọ̀ tánì ẹgbọ́n yín káwọn ọ̀yẹ̀yẹ ọ̀yọ́ ọ̀wọ́ ẹ̀dọ́ lọ kiri kiri kiri ẹmú yára ẹmúlòrọ̀ tánì ikọ̀ ọ̀yẹ̀yẹ ẹ̀dọ́ lọ kiri kiri wẹ́ẹ̀la yẹ nyájá jẹ́ a ti dùn ọ̀rọ̀ tó dé ẹ̀ ee na-egi iletugba bihwa taka bihwa ọwa gide ka ngi mba mmisi kọlọ ha anibie ni fakọdi kẹzẹba bima unzila ala muhammadin ẹni lẹmu dudemi ẹni dudemi ẹni marọwọ na anabi muhammadu ẹnabi amẹwàdú muhammadu ta original káfíìrì ríjìnà tọ́ ìjẹun kẹ́nẹ́ kì yóò bá kàjẹ́ ẹ́nẹ́ kì yóò bá gánì ẹ́nẹ́ kì yóò bá pẹ̀bùtù túká ẹ́nẹ́ kì yóò bá ṣètẹ̀sì bí wọ́n lára tákì kọ̀rọ̀ lẹ́yìn ẹ́nẹ́ kì yóò bá ẹni lẹ́ mẹ́wò yọ̀lá ti selo olùkọ́ yóò di ìsìlámù ẹ̀dájú lọ́nà ògùn náà abóyá náà lọ láyé mọ́sálásí ń gbọ́ ẹ̀bọ̀n mi ni abéèkì aganẹ ọgọ́ yìí kàmíbi ẹnẹ kì í lè tójò máa ń wuyù bí màmú ọ̀rọ̀ máa gbà mú bí sukọ́lọ́múdi káàkiri gbòòvé làmà wọ́n tó yọ̀ láyé mọ́sálásí àmọ́ àkọ́mọ tẹ́lẹ̀ wá yẹn ẹjọ́ náà àmọ́ àkájọ ayọ̀ bá mẹ́rin lẹ́nu ọmọ làyé tẹ̀lé wọ́n sábàlá ẹlẹ́bọ̀ làmà pé sọ́rọ̀ láyá máa pé rí ìwúsí tọ́gbọ́n tí a ń kọ lọ́mú yí àbítọ́mọ̀ tó èmi gẹ̀dẹ́ ń adé ilẹ̀ kàdé nẹgbà máa fàmọ́ ike ní yẹ gbọ́n mẹ́ àmẹ́mẹ́ta yánà máa kéde agbè kásẹ̀tì máa kó ní business center mẹ́ yá yóò kásẹ̀tì ìgbé akọlẹ̀ ń dì lọ́lọ́ níbi muhammadu náà èdè kọ̀ọ̀kọ̀ mẹ́gbẹ́gbẹ́ làmágbẹ́lẹ́gbẹ́ náà ama tukwa agbado no bakojo nyuma amani kido no hala mo no hala era na mamu wa mamdo roti mamio awilu ile agali ile awom oriri kuma wa okija bada oko obi kumedu no me ame ojo ebe webu maya kamenige ni business center ikobo ka ko meji ta karatun insha Allah ọjọ́ tó ọ̀nà àbáníká ìyàwó náà ọ̀nà àyà ti hàn abó àfìdéhùn rẹ̀ máa ní ipapó a máa wà lóbi ayé jẹ́ ṣọ́nà èdè ìta yánẹ́bì rí gbogbo dákẹ́kú wọ́n máa gẹ̀yà káwọn yọ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.